ní báyìí àá pé àwọn afáwà àgbà láti bá ní gbé olùsàfẹ́fẹ́ bísímìlá. ọ̀bìnlẹ̀ sọ̀nà àlìmínà ṣètò ọ̀nàrọ̀jì bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulillah muhammad mustapha wàhálà alihi wasahabati ajma'in wàhálà kulimada bidawatihi wasalaamu sunnatihi wahitada dalila yomi diinu ma baali adúgbò fún ọlọ́run ọwọ́lọ́ba ní aláàbò wa ní oníṣọ́ kó níyànjú èso ẹni ẹ̀kọ́ ní ìgbé kọ́lọ́mù kọ́ra ìgbésí ayé wa àtúnwá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó náà lórúkọ ọlọ́run ọba náà jùlọ boníkẹ́ ọba tó wa ní àǹfààní lẹ́nìí pé kí àtúnwá gbọ́ wa tó bẹ́ẹ̀ náà tí ẹ̀gbọ́ alábàáni kí ẹ gbọ́ wa orí kí a sọ orí kí a gbọ́ ọlọ́run ìbẹ̀rẹ̀ kankan wa ní ládẹ́ a rí pé ní ibi tí a wà òun náà ní àwọn ọ̀nà tí ọlọ́run bá lè kọ́ lágbàṣe àmójútó àwọn ìwé àgàgà kó tó di pé wá sílé ayé ààbò tí ọlọ́run bá lè kọ́ lá fún wa kí á lè lò kí á lè ní àlàáfíà lẹ́yìn náà kí ìgbéyìí ayé ìrọ̀rùn wọn lè dáa kó lè mọ́ àti kí àwùjọ náà lè ṣàǹfààní torí díẹ̀ ló pé inú àwọn ẹ̀kọ́ ńláńlá tọ̀lọ̀ bá kọ́ wa òun náà ni ìṣe àmójútó inú ilé kí ó ṣe pé gbogbo ohun tó lè bí ìwà àgbèrè ìwà ìwà zina kájìnà sí tó gbọ́dọ̀ wọn bá àlekọ́ ládàá bá tẹ̀lé àwọn ọ̀nà tó lọ́wọ́ bá gbé kalẹ̀ a rí i pé àǹsìsì náà yóò kásẹ̀ ńlẹ̀ ní àwùjọ wa torí pé ẹ lè rí ẹnìkan tó ṣe zina láyé àwọn ẹnu àlọ́ lọ́hùn tọ́lọ́ ńlá kalẹ̀ ó ti kọjá ẹ̀yìn tí wọ́n lọ́ bá kọ́ àwọn sùn lẹ́kọ̀ọ́ ọkọ̀ bẹ́ẹ̀ lórí ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ ẹni wò ẹ̀sìn wa ọ̀fẹ́ kí ó ṣe pé kómi wà nínú ilé ká sì já lójijì kó a máa sáré káàkiri ọba ti ṣí kò nígbà tá a gbé àbá ti ń wọlé à ń bá obìnrin ní ẹjọ́ ìparamọ́ ìní bí kí orí ọkùnrin tó bá bẹ́ẹ̀ kó taná sílẹ̀ lẹ́nu gbà mí bẹ àwọn yẹn aka obìnrin mọ́ léèwẹ̀ wọ́n sì bá sùn bẹ́ẹ̀ nígbà tí léèwẹ̀ ò ní àmójú rere wọ́n aka obìnrin mọ́ léèyàn àgbẹ̀ wọ́n sì bá sùn bẹ́ẹ̀ kájọ́ àgbẹ̀ wọn lọ kà mọ́nú léè tùgbẹ́ nínú ọ̀nà ìsìláàmù gbà dáàbò bo ọmọ òun náà ni kí bàbá kọjá ní ọ̀parama kí ìyá kọjá ní ọ̀parama kí ọ̀nà ìwà àgbèrèmọ́ wá sáyé gbogbo ìlànà ìparama ìlọ́dún ti wá dàkalẹ̀ fún wa ọkọ̀ bẹ́ẹ̀ lórí pé àǹbẹ̀rẹ̀ ni wò bí dáadé náà ni pé tí wọ́n bá sọ pé kí ẹ padà ẹ padà pé náà lórí fún yín jùlọ. فإن قيل لكم ارجعوا فارجعوا ọlọ́dún bá ti ní kí ẹ padà ó ẹ̀yà tó ẹ padà. wà á ká lágùn. ọlọ́run ní ẹ̀rú fi ń da jù fún yín. wallahu bima gbogbo nǹkan tẹ́ ń ṣe pátá lùwọ́n náà bá lè kẹ́ ọlá ló ń mọ̀ ọlọ́run tí a bá ní a ti sọ̀tọ̀ fún alámì pé àná sàrà ọlọ́sílẹ̀ ọ̀kan náà ọmọlẹ́yìn ó sì bá ń lé ó lè sálámù sálámù yóò dá lóhùn ó sì padà lẹ́yìn ilẹ̀ tó lọ pé padà ẹ̀kọ́ sílámù nìyẹn. náà. ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة ṣùgbọ́n àkọ́kọ́ inú àwọn ẹ̀kọ́ Islam ilé àkọ́kọ́ náà gbọ́dọ̀ wò láì gbàyọ̀ǹda òun ibùgbé ilé tá à ń gbé ilé tá à ń sùn àwọn ilé kan bẹ́ẹ̀ tí èyí ṣe létà ń gbé kẹ ẹ lè rí bí Islam ṣe lajú tó léèlé àmọ́ lọ pé supermarket àwọn àyè ńláńláńláńlá tí wọ́n ti ń ta ọjà àwọn iléeṣẹ́ ńláńlá tí pé kò sí pé báyà nìkan ló ń gbé bẹ́ẹ̀ irú èdè wa ni kí wọlé ìwọ wọlé kẹ́nìkan jáde kí wọ́n jáde kẹ́nìkan wọlé òun náà ni ọlọ́wọ́n á ní kó alẹ́ kọ́ ẹ wo ọ̀rọ̀ àtijọ́ ọ̀rọ̀ tí lélẹ́gbẹ̀rún sẹ́yìn ọlọ́wọ́n á ní kì í ṣe ẹ̀sẹ̀ fún yín kì í ṣe ìwọ̀ fún yín kí ẹ wọnú létí ìṣẹ̀lẹ̀ tá à ń gbé tó jẹ́lẹ̀ gbogbogbò. fiha mata'un lakum. tó gbé àwọn nǹkan nǹkan tá a lò nǹkan gbèsè ayé abẹ́rẹ́ rajà ń bẹ̀ ẹ mo fẹ́ lọ ra aṣọ mo fẹ́ lọ ra aago mo fẹ́ lọ ra bàtà mo fẹ́ lọ ra oúnjẹ mo fẹ́ lọ sí gbá tó bá dé ẹnu ọ̀nà abẹ́ pèsè pé kọ́lá ló pé ṣé kí wọlé o ṣé kí wọlé o kò rí bẹ́ẹ̀ ìwọ mú gan ni kò bá ọ̀rọ̀ àjùmọ̀. wallahu ya'lamu ma tubduna wa ma taktumun. ọlọ́dúnrún jẹ́ irú ilé tó jẹ́ ilé táwọn èèyàn gbé yìí ààyè wà fún yín láti wọlé láì gbàyọ̀ǹda ààyè wà fún yín láti sálámà àbí láti má sálámà kẹsì wọlé torí pé bóyá ti mẹ́rin tó ti mùsùlùmí torí ẹ̀kọ́ ìsìlámù nìyẹn lọ́dọ̀ bá yẹ kó wọlé náà wọn bá fún ẹgbẹ́ rẹ̀ pàdé wàá kí ẹjọ́ pàdé ní supermarket ẹjọ́ pàdé ní company kan bóyá ẹjọ́ fẹ́ ra company ẹ̀bọ̀dá lágbájá salamu aleykum sísá lágbájá salamu aleykum Islam gbà láàyè ṣùgbọ́n nígbà fẹ́ wọlé yẹn a ní bùkátà sí kásálámù a ní bùkátà sí kágbáyọ̀dá ọlọ́lú ọmọ ọlọ́ba gbogbo ń tẹ pamọ́ sínú ọkàn ó ń mọ ọ́ ètò ẹ̀fìn síta ó mọ̀ ọ́ ìtẹ̀bùpamọ́ ó mọ̀ ònígbé fi hàn bi mọ̀ náà bá to tó wúyẹ wa lórí tá à ń sọ ma ó mọ̀ ìta àṣìṣọ́ ma ó o قل للمؤمنين من أبصارهم fún àwọn olùgbọ́dọ̀ ọ̀gbàgbọ́dọ̀ pé kí wọ́n rẹ ojú wọn lẹ̀ kí wọ́n máa nígbà abáde rẹ júlẹ̀ kò sí pé mo fún ní fèsì kò gbọ́ ọgbà tèmi nà. wàhálà pàwọ́ burú jagun. sọ́mọ́ àmùmí ní kí wọ́n tún dáàbò bo abẹ́ wọn kí wọ́n ṣọ́ abẹ́ wọn kó o ní láti má fi ṣèṣubú ṣe ìṣọ́ abẹ́ kan nìyẹn lẹ́nà kí wọ́n bò owó wọn ìbò òwò náà ìṣọ́ abẹ́ ni kí kẹ́kẹ́ síra lẹ̀ ọkùnrin ìdẹ́jọ́ kan síra lẹ̀ wọ́n máa ti wọ́n máa rí nǹkan ọkùnrin ara àbùkán náà ni bẹ́ẹ̀ náà ni ìdáàbòbò kọ́mọ̀ṣẹ́ṣẹ́ṣe. dhalika azka lahum. ọlọ́run yẹn ló fi ń da ayé fún ra àwọn mìíràn bẹ́ẹ̀ lọ́pẹ́ bá gbọ́ lọ́pàá gbọ́. inna Allaha khabirun bima yasna'un. wọ́n tún kún wọn náà bọ̀ bá Allah òun mọ àwọn nǹkan tí wọ́n ń ṣe o bí wọ́n bá ṣe dáa kò bá mú wọn lọ́hùn bí wọ́n bá ṣe dáa kò bá mú wọn lọ́hùn òfin táwọ́ pinnu lẹ́dọ̀ tó so tí o táwọn obìnrin. wa kullal mu'minati yaghdudna min absarihin. wọ́n bá tẹ́lẹ̀ náà sọ fún àwọn olùgbọ́ náà ọba gbọ́ lóbìnrin káwọn náà rẹ ojú wọn lẹ̀. wa yahfazna furujahun. kọ́nà tó sọ abẹ́ wọn ó dà ọkùnrin òríhun kwa a ti náà wo ọkùnrin ọlọ́kùnrin lójú nínú tó dàbójú ẹ náà lóṣù rẹ̀ jùlẹ̀ kíkọ́ máa wo mi gbogbo ọkùnrin lọ́dà alágbájá lè ga kíni òkú ká tó torí díẹ̀ gbọ́dọ̀ rẹ ojúlẹ̀ rẹ ojúlẹ̀ tí àwa ọkùnrin ìsọ abẹ́ tí àwọn obìnrin ìsọ abẹ́ pẹ̀lú wàlá yubdina zinatahun. ó ní wọn ò gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ wọn hàn obìnrin ò gbọ́dọ̀ fọ̀ṣọ́ ẹ̀ hàn torí díẹ̀ obìnrin rèé ó tún gbọ́dọ̀ fi ẹkún kì wá sí kó máa fi rẹ̀ kó máa fi rẹ̀ tatẹ́tẹ́ kó pẹ̀ kó fi ìwà rẹ̀ lẹ̀ náà. ìlà máa bọ̀ hàn mí ha. àyàfi tó bá hàn bẹ́ẹ̀ ìyẹn ni àwọn afáǹfà mara wọn lọ́wọ́ èyí tó wà kàn bẹ́ẹ̀ wọ́n fa títí títí látàyè àwọn sọ̀hábà wọ́n sì fàdé ni lórí kóbìnrin bojú tàbí kóbìnrin ọmọ bojú mas'alatun khilafiyya qadiman wa hadithan ọ̀rọ̀ táwọn bá ń bá wọn lọ láti jọ ni tó ń sì pé ọ̀ràn yẹn ni kí akẹ́kọ̀ọ́ bá ṣe gbàgbọ́ yẹ lórí kí a kí obìnrin bojú wọn bẹ nù àwọn àfa nígbà pé ọ̀ràn yẹn ni pé fardu ni àwọn tí wọn mẹlẹ ìdání nù àfa nínú àwọn tí ò pẹ́ ẹsẹ̀ lọ iná ni baba bombas rahimahullah baba wa Uthaymin rahimahullah afa wa gbani abdulala ah, abdulala alimududi rahimahullah nínú àwọn tó sí ká máa sọ àwọn àbájọ wọ́n sọ wípé kóbìnrin bójú ọ̀rọ̀ àyàn ni wọ́n sì láwọn ẹ̀rí jẹ́mìtì ẹ bá wá gbà bẹ́ẹ̀ gbàgbé bí a gbé sínú òmìnira pé òwe tí ọba bójú tó bá déwájú ọlọ́run yóò jìyà torí pé èdè jẹ fáàmì ni ni wọ́n ní ẹni ọba ṣe ọ̀ràn àyàn yóò gbà ládàá ẹni tí ọba ṣe ọ̀ràn àyàn yóò jìyà torí díẹ̀ àwọn kan tó síbẹ̀ yẹn tá a bá kó tí àjọ bòdà máa bẹ̀. àwọn kan ní kì í ṣe ọ̀ranyàn ṣùgbọ́n tó bí yín bá lè bójú fi ń da ó pé ẹ̀sìn ó ṣàṣírí pé ẹ̀sìn àwọn kan dúró síbẹ̀ yẹn irú wọn ni bàbá wa Imam Al-Albani rahimahullah irú ẹni bàbá Yusuf Qaradawi abadallah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìròyìn méjèèjì lọ́dọ̀ tí wọ́n á rè tóbi ń bá bojú òfin dá ṣùgbọ́n kì í ṣe ọ̀hányà. ọ̀dẹ́là ọ̀la ni ìgbọ́lá ni kì í sọ̀rọ̀ yẹn lọ́dọ̀ tí bí a ṣe mú nìyẹn. nípa wá báyìí èyí tí a bá wá mú dání ń bẹ̀ òun náà ni a fi mọ bára wa lò ẹ̀dá bá mú ìbòjú dání kò gbọ́dọ̀ fojú rí ẹni tí ò bójú ẹ̀dá bá sì bójú ò gbọ́dọ̀ rí àbẹ́ tí ò bójú kò gbọ́dọ̀ rí ẹ̀bójú lọ́dà sí jù ẹ̀dá bá sì bójú ọ̀pọ̀ pé léyìí aláìníkàṣe ni ẹ̀kọ́ náà fi bá ẹni ń lò lórí àlùmọ̀sáàlì kìláfíà táwọn abáàbá ń ya pẹ̀lú lórí tọrọ òdù sójú kan. gẹ́gẹ́ mọ̀ náà wọ́n sì sọ pé kò sí ìtakùrọ̀ ẹni lórí ọ̀rọ̀ tí àwọn àfa Islam tí wọ́n bá ya pẹ̀lú lórí. ṣùgbọ́n ní èní inú àwọn àbá amásáàlì àbá azáàrí yẹ́bà ti mọ̀ pé ó ṣe àfa nígbẹ́lá azáàrí àwọn àbá súnà dáadáa tẹ́tì mọ́kíó tẹ́tì jẹ̀ni olóhùn wọ́n sì ń bẹ àwọn àbá agbódìbà ìjọba tẹ́tì kéwù tẹ́tì kéwù tẹ́tì pé wájú wa fún ìbẹ̀rẹ̀ ni wọn tẹ́tì pé bàbá wa abdulhamid bishki ń bẹ láyé a ní wàllọ́ ìdáná fi Misr majani min al ní ojú búra àwa nílùú wa ní Egypt àwọn wèrè àfà àwọn ẹranko àfà hàní àfúlá fẹ́yìn náà wọ̀jẹ́ tàbá fẹ́ tàbí alágbájá ń lóbi nípa nípa mo ti rí tẹkùnlá a ti bẹ̀rù ọlọ́run lára àwọn èèyàn wọ̀nyí lára àárí fẹ́ẹ́ wọn bẹ̀rẹ̀ wọn lọ́rùn tó yẹ ká bá gbọ́ pé àbá àbájáde àìkan sọ̀rọ̀ irú àbá wọn ni a ti mọ̀ ọ́ ṣé irú àwọn mọ̀jàmíìn tí bàbá pè ní ẹ̀hánà àwọn ẹranko àbá ṣé ní àbínú àwọn àbá rẹ̀ torí díẹ̀ èèyàn máa ń agbọ́dọ̀ máa gbogbo yẹn ìyẹn wá sọ lọ́kọ́ wá sọ ọ́nà pé nìkọ́ bèdè àtùn nìkọ́ bèdè àtùn ó ní ìmọ̀ bojú àdáda alẹ́ ní jésù náà sùn làwọn àbá sàwọ́dí bá kó fún tó pọ̀ ìyẹn ní bàbá pàrọ̀dọ̀ wa ní wàhálà tó délẹ̀ ọmọ pọ̀ òun wá sí jẹ́ nìkọ́ nìkọ́ mọ̀tìmá bẹ́ẹ̀ náà. ó ní ọ̀rọ̀ lórí kóbìnrin mùsùlùmí bójú láàrin àwọn tí wọ́n sọ yí pé àdáda alẹ́ ni àbẹ̀tò ní kọ́rọ̀ yẹn ni ó ní ọ̀dọ́ tó hun ẹni ó gbẹ̀dá dáadáa lè sọ̀kọ̀ sọ̀rọ̀ kọ́ pàmì mọ́ ẹ̀sìn wa kò ọ̀rọ̀ tó sọ kò sojú ẹ̀sìn wa látàyé ànábì náà nílò nàkọ́ àyàwó ẹ̀ lò àmùsùn ẹ̀ lò tí wọ́n sì yàwó ẹ̀ bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ ájì àwọn àgbọ̀ wọn ní tí obìnrin bá ń ṣiṣẹ́ ájì kò gbọ́dọ̀ lo nìkọ́ fẹ́ntì wọ́n torí ẹ̀ bá pé tí nǹkan kọ̀ọ̀kan làkà yẹ nígbà bá ti dájú nǹkan kó láǹfààní àti lò. àwọn ọmọ Aisha asuma ẹrọjà látara àlùmọ́nà gbogbo wọn bẹ́ẹ̀ lọ wọ́n tí àwọn bá ti dájú lọ tí ọkùnrin bá ń bọ̀ tí à ń ṣe dájú lọ. wọ́n láwọn olùkọ́ àwọn afasọ wọn sí iwájú báyìí. nígbà tí wọ́n bá ti kọjá wa a tún sí padà torí pé nínú òfin Islam pé tóbi ń bá ń ṣiṣẹ́ àjì lọ́wọ́ kò wọn gbọ́dọ̀ lónìí kọọpù gbọ́dọ̀ ló bọwọ báwa àwọn ọkùnrin ò gbọ́dọ̀ fi nǹkan sórí tábà ṣe àgbọ dèbìlà báyìí á sì ní gbogbo dáàwọ dáàán dáàwọ abọlẹ awa ni ọmọlúwàbí asụsụ aṣọ aṣọgun aṣọmọdì aṣọpákà ara tiwanu kásílẹ ilé tiwa tábàdíwá tábàdíwá sí nínú pé à ń ṣe ẹ ẹ baba dèbìlà tàwé láwà ní ẹsìn ó gbára mu torí díẹ̀ ló ṣe pé bàbá bọ̀dọ̀ wá sọ pé àwọn tí wọ́n tí wọ́n sọ pé kò sí inú ẹ̀sìn ni wọ́n á sọ̀rọ̀ ẹ̀sìn wọn kàmí ni wọ́n sọ. nítorí pé òun gbogbo obìnrin yẹn náà ti pọ̀ jù pé wọ́n á sọ pé lọ́wọ́ ajá máa ń kí ó bá lè lékòó dáadáa akọ́lọ́ bá lè kẹ́ bàbá náà ní lọ́rùn àwọn afá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà tí wọ́n ti lọ àwọn tó ṣẹ́gun náà àwọn afá súnà náà ọlọ́mọ àti bàbá pẹ̀lú wọn àwa náà lọ síwájú afá súnà gbogbo àwọn fún bíjà náà ọlọ́mọ àti tí wọ́n ṣe torí díẹ̀ ní abúlá ń tú ilá máa bá rẹ̀. wàlá yóòbẹ̀ dí nàzínà kàrúnà ilá máa bọ̀ àrùn mi ha. àwọn kan tún máa sọ ara mi náà pé aṣọ tó wọ̀ yẹn gan-an jẹ̀líbá àbọ̀ ẹ̀ tó náà tó fi gbogbo ẹ̀ máa náà kò kúṣe ìyẹn rè kò sí pamọ́ àkànní ẹ̀ náà ni àwọn kan ní bóyá ń gbà tí lọ́la fẹ́rẹ́ gbé àkàn ní ẹ̀pẹ́ tí a sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn ni wọ́n tún lọ wọ́n fẹ́ tu pé ọwọ́ àtọ́jú ni mẹ́sẹ̀ ń tu mẹ́sẹ̀ ń kàlùkù sẹ́ ń tu nu eléyìí ni kàlùkù ń tu ní irun tuntun tí wọ́n ń tu kátà mọ̀ yìí pé báyìí ilé ọba tẹ sọ̀rọ̀ bòjú àyà mi sì ń bẹ táwọn àpá tu tó mọ̀ ọ̀rọ̀ bòjú dání irú sùràtù àzá eh, àyà fifty nine tó ń pé yá ayúhà nàbí. ọlọ́run àpèrè ànábì. olè àtúwájì. ọlọ́run sọ fún àwọn ìyàwó ẹ̀. wà bànáàtì. sọ fún àwọn ọmọbìnrin ẹ̀. wà ní sáà ìlmùmìnì. sọ gbogbo àwọn ìyàwó àmùmìnì. yudinina alayhinna min jalabibihinna kí wọ́n da aṣọ wọn gẹ̀rẹ̀ kí wọ́n dabura. dáàdì káàdì náà ayọ̀ rọ̀fìnà yóò ọ̀gá ó ní eléyìí náà ni ó jẹ kí a ló jẹ ká dáhùn mọ láàrin ìlú tàbí ní máa kàn wọn lábùkù. wàkà Allahu ghafurur àti gbọ́dọ̀ ọba tí ń wa sọ̀rọ̀ yìí o ọba tí ń kẹ́ni ọba tó jápọ̀ ni ọba tí sì ń kẹ́ni nínú àwọn tẹ̀sí kéékèèké tí ó jẹ kún lọ títí tẹ̀sí jàlá lé ni tí kájú jàlá lé ni ọ̀sán pé pé ayurikina babuwa alawuju ila kharajna lihajatina illa ayna wahida ó ní àwọn obìnrin mùsùlùmí nígbà tí wọ́n bá fẹ́ jáde lọ wọ́n ó da apá kan aṣọ wọn bójú wọ́n wà fi ojú nígbà wọ́n gbé ní àwọn àti wọ́n lọ yọrọ bọ́ọ̀bù ká tàǹtà ó ní illa ayna wahida wọ́n á kan lẹ̀ torí díẹ̀ ìyẹn ni a fi rí i. lọ́dọ̀ àwọn àfa àṣáájú tó e pé arínú àwọn àfa àgbàdàbẹ́ ṣe tẹ̀síìrì fún àwọn ọmọ kí ẹ̀ wà lọ́wọ́ má sọ ó dàbójú ń bọ̀ wá dàbójú ọwọ́ ara lu ojú kan nígbè nìkọ ihò pé láti bí náfà ọwọ́ àlùjú yẹn torí díẹ̀ lọ́sẹ̀ pé ọ̀rọ̀ ká bojú ẹsẹ̀ nǹkan tí tí ò kì í ṣe nǹkan tí ngbọ́dọ̀ wa fẹ́ parí àyà yẹn ọlọ́ni wà kánú wà ọgbà fúra rahima fún wọn ọba adékọlá òǹjọba tí foríjì ni títún kẹ àwọn àgbẹ kí ni ó fa foríjì kí ló fa ìkẹ tọlọ fi parí àyà yẹn. bàbá wa ẹ̀dọ́ ṣe tẹ̀sí jàlá lẹ́nu ọwọ́ á ní lima sálàfàmìlì ó na mi dẹ́rẹ́kì sẹ́tẹ̀ torí pé wọn ò tí tí ò tí ì máa lùjá ẹlẹ́sẹ̀ ni wọ́n. nígbà táwọn wá ń lùjá òun ọlọ́wọ́ bá àlékọ́lá fi ìjáàbù yẹn pẹ̀sà ìlùjáàbù rẹ̀ wọ̀rọ̀ hímà bìínà ibi sàtọ́nà lẹ́yìn náà nígbà tó ní wọ́n wá ń bo ìhòòhò yìí òun ọlọ́wọ́ bá àlékọ́lá òtún kẹwọn sí ẹ̀yìn àìlùjá àbùtẹ́lẹ̀ gbogbo obìnrin mùsùlùmí nínú ẹ̀kọ́ tí wọ́n fẹ́ pa bí gbogbo obìnrin mùsùlùmí nígbà tí ó bá lo ìjà ẹlẹ́sẹ̀ ni. ìjọba ti bẹ̀rẹ̀ sí lùjá ìjà àbùtò nù yẹn ọ̀pẹ̀sẹ̀ rẹ̀ tó ṣe ń ṣe lórí àìlùjá àbùkù ti parẹ́. ó ṣẹ̀dẹ̀ ní kẹlẹ́ lọ́nà ọdún tó máa kẹ́sì onórúkọ ìgbésí ayé òun yàtọ̀ torí díẹ̀ lọ́wọ́ àfisọ́ fún àwọn àwa mùsùlùmí. wàrà yóbe dínà zínà tàbùnà ìlà máa bọ̀ àrọ́ mi ha. torí díẹ̀ ló ti pé ìtọ́nà tó fi kún fún obìnrin lẹ́gbàá tó bá rẹ̀ jólẹ̀ tó sọ abẹ́ onáàdúgbò yóò tún múra tí ó gbogbo ara pátápátá tó pé ìta fáńfà mara wọn lọ ojú àtọwọ́ sólè síjúlẹ̀ àtọwọ́ ẹ̀ àbẹ̀rẹ̀ sílẹ̀ tó ti pé wọ́n sì fa máa ra wọn lọ́wọ́ ń bẹ́ẹ̀ náà àfa tí ó ti pé tí wọ́n sì tẹ̀lé jíyẹ̀ tẹ́gbà kó ló lékè jù òní kó bójú pẹ̀lú àwọn ẹ̀rí ó sì mẹ́rin wọn afárá tó gbé dáǹsì tẹ̀lé díẹ̀ òní kó síjú sílẹ̀ mẹ́sẹ̀ fàmà wọn ló sàti di ọ̀rọ̀ tí wọ́n fà mọ́ra wọn lọ́wọ́ tí ò gbọdọ̀ dìjà láàrin àwọn mùsùlùmí káma gbogbo ẹni tó bá ti gbìyànjú tó bá ti kójú àtọwọ́ nìkan ló kù ó sì gbìyànjú nínú tàbá ní ká dá àrẹ̀kọ́ ti gbìyànjú ṣùgbọ́n nítorí ń dáa jù náà ni pé àbátọ́lọ́run bá gbà láyé ká lè bójú ẹ̀ fi ń dáa jù oúnjẹ tá a parí ẹ̀ àbòtáyáyá àsìgbé ẹ̀sìn kọlọ́ǹgó ìkọrọ̀ àdán láwọn fi bá débi pé àṣẹ tọ́lọ́wọ́n bá pa àwọn ọkùnrin oníkà rẹ̀ jólẹ̀ ẹ̀tọ́lọ́wọ́n pa àwọn obìnrin oníkà náà rẹ̀ jólẹ̀ ọlọ́dún ní kí á dáàbò bo abẹ́ wa káwọn obìnrin àdáàbò bo abẹ́ wọn gbogbo léyìí àfi ń sàbùtọ̀ mọ́lẹ̀ ni ààrẹ ojú ńlẹ̀ gbogbo tó pé tí a bá wo obìnrin a lè bá sọ̀rọ̀. ojú ní ojú ní ṣáájú àwọn akọrin o ní wiwu akọkọ, ọrọ tẹ̀lé. N'asọrọ tún wá ti sàmà tún wá kàlà. ó ní dàbá obìnrin ìjọ tẹ̀lé ní kárẹ́ ní músẹ́ káwá sọ̀rọ̀. wà wálé kọ́. pàdé àkọ́kọ́ èwo ẹ̀rín músẹ́ káfọ́rọ̀ kún káwa kí a kì í ká dágbére fún kásìpàdé ẹ̀rí ẹ wo báwa ṣe tó gbélé sínú ó tún ní bó ṣe rí nù á ní mo fún ní fèsì ọgbà tèmi àlọ́rẹ́ nù àlọ́wọ́ ti bá <laughs> ọ̀daràn <laughs> torí díẹ̀ ní ọlọ́ba nìkan láti kìlọ̀ fún wa agbọ́dọ̀ rẹ̀ jù ní ìrẹ́jú wa lẹ́nu ń jẹ́ kí a lè sọ abẹ́ wọn ọlọ́ba fi kún fáwọn yubdina zinatahunna illa ma zahara minha. ọlọ́run ní wọn gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ wọn hàn àbí tó bá hàn níbẹ̀ tó hàn níbẹ̀ ńlá tún lọ. wàlíyàgbé bẹ́ẹ̀ náà bí kúmúrì hìn náà wọ́n sì da aṣọ borí wọn ká da aṣọ borí wọn títí gbẹ̀gẹ̀rẹ̀ dégbà yàdẹ́gbẹ̀ lọ́sàlẹ̀. ولا يبدين زينتهن إلا لبعولتهن àwọn ọ̀ṣọ́ tinú kí èsì aṣọ títa wọn à gbọ́dọ̀ fi hàn sẹ́nìkan àyàtọ̀ àwọn ọkọ wọn. tàbí àwọn bàbá tó bí wọn àwọn obìnrin tó bí àwọn obìnrin. àwọn àbá ìbọn láti hin. tàbí àwọn bàbá tó bí ọkọ wọn. àwọn àbẹ̀nà ìhìn. tàbí àwọn ọmọ wọn ọkùnrin tó gbá ní ẹbí fúnra wọn. àwọn àbẹ̀nà ìbọn láti hin. tàbí àwọn ọmọ ọkùnrin ọkọ wọn àwọn ìkwánìhìn. tàbí àwọn ọkùnrin jẹ́ ń jẹ́ ẹ̀gbọ́n wọn tàbábùrú wọn tàbí àwọn ọmọkùnrin àwọn ọmọ ẹ̀gbọ́n àwọn àbúrò wọn lọ́kùnrin. tàbí àwọn ọmọkùnrin àwọn àbúrò wọn àbáwọn ẹ̀gbọ́n wọn tí a jẹ́ ọmọ àyàwó lóbìnrin. tàbí àwọn obìnrin bí ẹgbẹ́ wọn. níjọ́ òun nígbà tí à ń kó ẹrú tàbí ẹrú tí bá bẹ ní abẹ́ kápá wọn. àwẹ̀ tabi'ina ghayri ulil irbati minar rijal. àbí àwọn ajá máa ń tẹ̀lé obìnrin kiri jọ́nà lọ́hùn tí wọ́n ń jẹ́ bí ẹrú tí wọ́n ń tẹ̀lé obìnrin kiri jọ́nà lọ́hùn nínú àwọn ọkùnrin. أو الطفل الذين لم يظهروا على عورات النساء nínú àwọn àgbàlagbà ọkùnrin tàbí àwọn ọmọdé kéékèèké tí wọn àti ìdá ìhòòhò obìnrin mọ. wàrà yàtúrí bí nàbí àwùjúlì hinna lè yóò lámà máa yóò fi nàmí zina ti hin. tọ́ba ti ń rìn lọ́wọ́ bó máa fẹsẹ̀ jẹ́lẹ̀ kó a kó lè gbé tí wọ́n á fi pamọ́ sábẹ́ yóò fi wá wọn awàdà àmà pé nǹkan báyìí ló ń bẹ pápẹ́rẹ́ obìnrin tó lónìkẹ̀ tí wọ́n á rìn lọ títí ṣẹkẹ ṣẹkẹ ṣẹkẹ nínú Islam ẹlẹ́sẹ̀ ni tàbí ètò lu ẹ̀gbà ọwọ́ tàbí ẹ̀gbà ẹsẹ̀ tí wọ́n á rìn lọ gbòtí wíníwíníwíníwíní tí ọkùnrin fi ń gbọ́ tó bá mi ń bẹ oríṣiríṣi lọkùnrin ìyẹn ní ọkọ̀ tó yóò fi wú ẹ̀rí ó ní bẹ́ẹ̀ náà ni àwọn bàtà ìgbàlódé tó fi ń bọ̀ nísìn àwọn bàtà ìjọba bàbá ìgbìn kó kó kó kó kó tó fi bá ti ń kalẹ̀ báyìí ọkàn ọkùnrin náà máa lọ obìnrin mùsùlùmí àgbọ̀gbọ̀rọ̀ ẹ̀. Wàtúbù ilà Allahi jami'an ayyuhal mu'minun. Ọlọ́run gbà tẹ́ ẹ̀ bá máa ń gbogbo wà tẹ́ ẹ̀ wú aṣọ fún yìí tí ẹ̀ bá máa rẹjú lẹ̀ kẹ́ ẹ̀ pa abẹ́yìn mọ́ kẹ́ ẹ̀ múra bá ti ní kẹ́ ẹ̀ múra yìí ẹlẹ́sẹ̀lẹ́sẹ̀ ń jẹ́ torí díẹ̀ ẹ padà sí di àwọn kàtà sùnwìn kẹ́ ẹ tó bá sọ̀dọ̀ náà bá lápapọ̀ ẹ̀mú mi ní. la'allakum tuflihun. kẹ́ lè bá soríire ayé àtòríire ọ̀run dábì ní kẹ́ ẹ ṣe léyìn náà ni pé kí al-falah fi dunya wal akhirah kó lè bá jẹ́ ti oríire ayé oríire ọ̀run tó pé ìyẹn ló ti kẹ́ àlàáfíà bá wa àlàáfíà bá inú ilé náà á bá wọn pín bẹ̀ àwọn tọkọtọ́ náà bá a tó sọ fún ààrẹ nínú àyà yìí tó ṣe pé ó fi kún táwọn obìnrin tí a fi yàtọ̀ sí àwa tí àjọkùnrin torí pé àwọn tá à ń sọ yìí ní àwọn obìnrin rè nítorí wọn dìde wọn lórí pọ̀ ju ti àwọn ọkùnrin lọ torí pé tílé ayé bá tò tílé ayé farabalẹ̀ obìnrin tí bá ti dàrú obìnrin. àwọn tó wá sí ọ̀dà Islam wọ́n wá mọ̀ wípé wọ́n wọ́n ó yé wọn yékéyéké agbára tí ń bẹ lárúbẹ mùsùlùmí torí kó pèsè náà lé mùsùlùmí ọ̀kan wá ń sọ ó ní ife ọtí kan yẹn ni pé ife kọ́ọ̀bù ọtí kan àti obìnrin kan tọ́wọ́ àwọn bàbá nílùú Islam ó ṣiṣẹ́ láti pa àwọn mìíràn ju ìbọn ìbọn ẹgbẹ̀rún lọ pé tí àwọn bá lè rí fi ọtí kan táwọn dàbẹ́ nu mùsùlùmí báyìí táwọn sì rí ọ̀kan múnú omi mùsùlùmí táwọn. wọ́n sì gbé akọrin sí lẹ́gbẹ̀ẹ́. wọ́n gbé akọrin sí lẹ́gbẹ̀ẹ́ táwọn sọ di akọrin wípé ó lè ba ìwúmọ̀ ànábì jẹ́ jùsẹ́ tí ẹgbẹ̀rún ìbọ̀lẹ́sì lọ. kí ló wá dà lẹ́nu tí bá fẹ́ polówó ọ̀sẹ̀ tani wọ́n fi polówó wọ́n fẹ́ polówó táyà tani wọ́n fi polówó wọ́n fẹ́ polówó sìgá tani wọ́n polówó wọ́n fẹ́ polówó ọtí tani wọ́n polówó ẹ̀rí nǹkan wọ́n yẹ pẹ̀lú obìnrin lẹ́nu. tó ní díẹ̀ lórí pé àdáwàtú ìlàsùfún da'watul jahiliya ìpèpè sí kí obìnrin máa ń lo ìjáàb ìpèpè àmàkánì da'watul shaytaniyya ìpèpè sunni tẹ̀dìmíríyà torí pé èsù lọ́pọ̀ gbà sọ lára bàbá wa àgbà. ya bani Adam. ọlọ́run pé ẹ̀yọ́ máa dẹ́bi Ádámù ọlọ́run ní àwọ̀ náà bá aṣọ kalẹ̀ fún yín aṣọ. ìwàrí sọ̀rọ̀ àti fún. tẹ́ máa bo ìhòòhò yín. wàrí ṣá. tó yẹ tó máa fi ṣe ọ̀ṣọ́. ọ̀lẹ́bà sọ̀tàbọ̀ wá dáadé kàkọ́ yín. ọlọ́run ṣùgbọ́n aṣọ ìpayọ̀ ọlọ́run yẹn ló máa lórí jù. dáadé kàmí àyà ti láyé làálàkùn tàbí kàrún. ó ní ẹ̀ ń bẹ nínú àmì ọlọ́run bàtẹ́ bàrántí o kẹ asọtẹ wọ yẹn kẹ kí ìpayọ kó ìpayọ lọ́dọ̀ tó wọn tó tó wọn mú kẹ wọ ìpayọ lọ́dọ̀ lẹ́kọ̀ọ́ sọ yẹn lọ́dọ̀ tó lórí lọ́dọ̀ náà bá. yaba ni adam. ọlọ́pàá yìí ọmọ àti adam. láyà tìǹà nàkùnmù ṣàìtàn. ẹ má lè kí èso kó wàhálà báyẹn kókó sínú wàhálà ní fìtínà. kàmá àkùrọ̀jà àbàwọ̀ ikún mìíràn jáde. gẹ́gẹ́ bó kó bàbá yín àdìyá yín àkọ́kọ́ ádámù àti àwa tó kó wa sínú wàhálà tó kó wa sínú fìtínà inú ògósùn fìtínà ni pé ọyọ wọn kò lálìjẹ náà. yanzeu anhuma libasahuma. mọ̀já tó kó lálìjẹ náà yẹn ọkọ̀ gbà sọlọ́run wọn kẹrin. ọlọ́run yanzeu anhuma libasahuma akọ̀tà tí a fi gbogbo tí ọkọ̀ òfin rí òwò ìyàwó ẹ̀ tí a òfin rí wọ ọkọ̀ ẹ̀ ó lọ gbàsọ ẹ̀ ọyọ́ ẹ̀rin náà yanzeu ó yọ kó lára wọn láti lè máa fi òwò wọn méjèèjì ara wọn orí bó ṣe rí ọsàn di ọsàn dàdí òwò. innahu yarakum huwa wa qabiluhu min haythu la wọ́n máa ń rí yìí òun àti àwọn ọmọlẹ́yìn àtàwọn àjọ ẹni tẹ́yìn ò ti lè rí wọn. iná jàánà ṣayàtìnà àlàlà iná jàánà ṣayìtọ̀nà àwòlíyà àdínládínà láyà ọ̀lẹ́mú. iná jẹ́ ṣayàtìnà. iná jàánà ṣayàtìnà àwòlíyà àdínládínà láyà ọ̀lẹ́mú. wọ́n lórí díẹ̀ àgbékalẹ̀ á sí àwọn èṣù ní ọ̀rẹ́ ààyò fún àti ògbọ́lọ́gbàgbọ́ ẹ̀rí àkọ́kọ́ ẹni ọkọ́ pèpè ẹni tó kọ́ pèpè sí òhò ìsúní nígbà pé àdáwàtú ìlàsòfò dáwàtú ń ṣe ìtọ́niyà dáwàtú ń ṣe ìtọ́niyà. èṣù lọ́kọ́ pèpè sí káwọn ẹ̀mọ́ múra mọ́ ọyọ ó sọ bàbá wa Adam màmá wa àwa ọyọ á sí o ó sọ ní òmọmọdọ́ àbí tójú wa ń tì wọ́n wọ́n á sábà kí i wọn á ń wo ewé tí mo fi bora tó gbé sáwà nítorí pé tí ẹnìkan bá ní òní dùn ní jíjí máa gbé tí èdè wọn yẹn ti bá rí ẹ sì ní báwọn yẹn sí àwọn ọmọdé mẹ́ta bá ti yàrá tó náà tó bá wọ ògbó yẹn náà tó bá wọ mọ́tò bá fẹ́ bọ́ọ̀lù ẹnu mọ́tò ẹ ti àmọ́ ṣe báyìí tó kò wú náà kó náà kó rí gbogbo ẹ̀ wàhálà dé wọ́n fẹ́ kọjá títì ibi tí ti ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹlẹ́ máa rí torí díẹ̀ ẹ̀kọ́ tí Islam ń kọ́ wa ò ní ìpèpè ni ìpèpè nílùú Madina mùsùlùmí lóbìnrin ọ̀kan náà mùsùlùmí ṣáájú ọ̀dọ̀ sọ́jà nídìílé àbá ní káàbí àyàwó ní ọ̀nà sí musa fẹ́ owó ẹ̀ tó bó òwò musa ń wá ẹ̀ ó wọ́n sàn wọ́ wẹ̀ ó sì fẹ́ rọ inú àwọn tí obìnrin máa fi sára bíi ẹ̀gbà ọrùn ẹ̀gbà ọwọ́ yẹtí àti láti so aṣọ ẹ̀ mọ́ òkúta wọ́n ti sòjá bẹ́ẹ̀ òkúta nígbà tí ó dìde tí ó dìde báyìí ọ aṣọ ẹ̀ kàkà ni ní abá bá gbọ́dọ̀ dárí mùsùlùmí kàṣẹ bẹ̀rẹ̀ wá bí mùsùlùmí yẹn lọ́rọ̀ báyàwó dín yẹn àti amúlẹ́sì obìnrin lọ́ba gbáà gbẹdọ bàbá wọn kù ni làwọn yàrá bá dùn pa yàrá bá dùn sún yẹn pa àdúgbò díẹ̀ ọ̀dà anábìyẹn wọn sara a anábìyẹn wọn se wọn bá lójú ẹ wọn bá lójú ẹ ìní ọlọ́run ti kí anábìyẹn lé wọn kúrò màdínà ló fi lé wọn kúrò màdínà ló wá ti gbé àwọn àlọ́ pé àdáwà ti la sòfò dáwà tún yàgò nìyẹn ìpèpè sí kí àwọn obìnrin máa rin òhò ìpèpè àwọn Yahudi ni tó pé Yahudi rèé èkó àrùn ṣe àtìmí àwọn yéésù ni wọ́n gbogbo tí ń jẹ́ ibi orílẹ̀ ayé lẹ́ni àwọn ní wá díẹ̀ gbogbo ìbàjẹ́ orílẹ̀ ayé lẹ́ni àwọn ní aṣagbátẹrù ẹ̀ nígbà ìyá ni àdánwò bá dé àwùjọ mùsùlùmí àgàgà nílẹ̀ Egypt tí pọ́pọ́lọpọ́ abúlé ṣẹlẹ̀ sábà mùsùlùmí tí bá ń bọ̀ látòkè mọ́tàlá ni máa sọ̀kalẹ̀ sí wọ́n pẹ̀lú kan ní. Qasim Amin Tawa Hussein Huda Sharawi Huda Sharawi ni wọ́n máa ń ní èyí Qasim Amin ọ̀dọ̀ sí àwọn ọ̀dọ́ ìgbẹ́ Paris ní France ní a bá kó sí lọ́pọ̀lọ́ ní a bá ní kó gbé dìde jápè ní eh, haraka tààrí mara gbogbo woman liberation woman empowerment ariwo bàbá dé ní bá ń kọ́ àwọn ẹjọ́ ní bá ń kọ́ àwọn ẹjọ́ ní bá ń kọ́ àwọn ẹjọ́ níjọ́ tí wọ́n gba ìjáàbù lọ́rùn àwọn mùsùlùmí bí a ti kọ́ bẹ̀rẹ̀ nù ó dé báyìí odidi hall náà gbà ní Egypt ní Cairo jọ́nà náà wọ́n á kó gbogbo obìnrin síbẹ̀ ṣùgbọ́n àwọn agbátẹrù obìnrin ìbàjẹ́ iná pẹ̀lú húdà ṣàrà ó ti lọ gbọ́dọ̀ bàrẹ̀ gbogbo àwọn obìnrin lo ìjáàbù wa wọ́n lo nìkọ́ọ̀bù wa. olóòní Islam tó gbé yídè látara ìjà abẹ́fẹ́ ní òmìnira lọ́ba mú nìkọ́ọ̀bù ojú ẹ̀ ọ̀fà gúdà sàráwì lọ́yọ́ ló mú ìjáàbù lásánù kàrọ̀ lásánù. ibi tí wàhálà ti dé sàmùsùn lọ́rùn ẹ̀rí lọ́dọ̀ èṣù olódò yahudi ó wá bọ́ sọ́dọ̀ àwọn agbódegbà yahudi ìlìmánìyún àwọn secularist torí díẹ̀ bí ogun ibi haribo ìjáàbù ti dénú ogun ìjáàbù ti dénú lọ́wọ́ adébíyúndédú lónìí torí díẹ̀ ọlọ́run bá ti kìlọ̀ fún wa pé ìlànà èṣù ni kó a má jẹ́ kó kó wàhálà bá wa kó kó náà bá wa lọ́mọbìnrin mùsùlùmí torí díẹ̀ ìjà àbùtọ́ náà bá ní ó lò ọ̀rọ̀ ìgbàgbọ́ ni àwọn mùmí lọ́nà kó máa ń lo ìjà ìjà àbùtọ́ náà bá ní kí ó lò ọ̀rọ̀ kúrẹ́ ní róni ààbò ni fún ẹ iyì ni fún ẹ ìjọsìn ni fún ẹ ní àgbáyàfà kan ní Saudi ó ní nígbà tí ó ti di àyọ̀ ní al nígbà tí wọ́n sọ pé al-hijab bid'atun wa wasu ne alhija ibadatun oni ja lilu fukunin oni josu ne bosin kiru tun bawo tulaton yi saka don da su hajji ilobirin kubakin hijab in ci mun shi na oni ya hijab ipo ci mun wa ta wewa hijab wa wani hanyar hijab ina lokacin ya aso bayo long yebe eh, a gudu ama subalai ne ìjábọ̀dá náà lóyìn náà ó lófin ìjà wa tẹ lófin bí àkọ́kọ́ ọ̀rọ̀ ìjà ó ní alẹ́ ìfà kéèyàn sára fún kébékébé tó gbé ńgbà mí bẹ náà ara wọn máa jẹ́ nínú ìjábọ̀ náà lẹ́nu tí ò fi wọ́n lọ́wọ́ àbí kún agbọ́n pé ìwọ̀n lọ́wọ́ àbí lọ́kọ́ síwájú wọn lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ àwa àfẹ́sẹ̀ ojúṣe ni ká kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ kì í ṣe aṣọ yẹ̀yẹ́ gbogbo bí wọ́n sọ̀rọ̀ ìjà àbùnú àlùkò ní kẹrin òfin ti sí ọ̀rọ̀ ìgbàgbọ́ ni ẹ wáyà àti àti akẹ́fà kó lè muminat bẹ́ẹ̀ àwọn muminat ẹ wo gbàdúgbò pọ̀lọ́ẹ̀ ó ní wàtúmù wà jẹ̀míyà alùpàdùn. ngbọ́dọ̀ nínú lọ́dọ̀ làzà láyà sáà àwọn náà ń gbé o àwọn obìnrin jẹ́ àwọn obìnrin àwọn jẹ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ ni o. àwọn náà mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin Islam wà ní ìmọ̀ ìpele tó ga ju pé mọ̀kàjẹ́ mùsùlùmí lọ ní ìmọ̀ àtọ̀ tí o pé ìgbàgbọ́ nímú ní wọn ni ló pé ńgbà bá fẹ́ bẹ̀rẹ̀ náà kí wálẹ̀ kan ẹ gbọ́ pé tó bá gbé ọmọ tá a bí ní díẹ̀díẹ̀ ńgbọ́ bá yá tí a bá ń sọ sẹ́sẹ̀ bí yóò wò scarf àtàwọn àfi díẹ̀ sí

kátó lè gbàgbá tọ́tọ́ ọ̀wọ́ ẹ̀gán ọ̀tẹ̀ ẹ̀wọ́ ìjáàbù ṣẹ̀rí wọn pẹ̀tọ́ pẹ́pẹ́ gan ni àdìjáàbù ṣẹ̀rí ìlànà ìmúra tí sẹ̀rí àmúwá fóbìnrin. gbogbo táwọn nǹkan ṣe dé díẹ̀ ó dàtí máa rà wá dáhùn pariwo ìjáàbù gan lẹ́nìí tí a bá gbé sí òṣùwọ̀n ibi tí àwọn àbá àgbẹ̀ àmọ́jẹ̀mú ìjáàbù sí wọ́n ló lè ìjáàbù ẹ̀ wàá rí tọ́ wọn ló ìjáàbù sí láà gbogbo eléyìí wà ní ìpàṣírí máa tí ó jẹ́ ká ní ọkọ rere tí ó jẹ́ ká bí ọmọ rere káàdìlá ọjọ́ rere torí díẹ̀ ló ṣe pé ọ̀rọ̀ kábójútọ́ ma ìmúra náà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí a ń ṣe ọ̀rọ̀ tí adébẹ̀ ó ṣe pàtàkì gbogbo ni afẹ́ká àwùjọ dáa àwùjọ òsì lè dáa tá a bá ní ẹbí rere ara àlẹ́bí rere náà ni kí ọkùnrin paramọ́ kòmìnrin paramọ́ gbọ́dọ̀ fẹ́ pa ọkùnrin láṣẹ ìparamọ́ oníkàlẹ́jù wa lẹ́ka ìṣọ́ abẹ́ wa. kam shi shi kushi kam oku ba obi wasu da obi wani kana da jimale kana se swabe wa kutu wa tukun kan na mura da da turinci mura burukun da da wajo kere a ile ona ne a magbegbe ibiti a so suma lere burin hijab to pe o ma da wiwile ni ọdọrọpọ ọpọlọpọ wa pe hijab hijab Ah, ndàpẹ́ ní alijabu ṣẹ̀rí òun náà ní gàgá tí ẹ̀sìn ńlá kalẹ̀ láàrin ọkùnrin àtòbí mọ́kànjá bí tọ́lọ́ ọba gbé kalẹ̀ fọ́kàn àtòbí ọwọ́ akóṣiríṣi ọ̀nbẹ nínú ẹ̀ kóbìnrin wà nílé tí àwa ọkùnrin bá ní bùkátà sí inú ilé tó wà yẹn ó ní bá sí inú bùkátà sí i ọlọ́run wà lẹ́kọ̀ọ́ láti ipasẹ̀ àwọn ìyàwó àdé muhammed sọlá wípé. wà á dá sa àtúmùhùn nyàmàtà. tẹ bá bẹ́ẹ̀ béèrè nǹkan lọ́wọ́ àwọn obìnrin. fas'aluhunna min wara'i hijab. ẹbí wọn léèrè nǹkan ẹ lẹ́yìn gàgà pápára nísìnyí obìnrin bẹ́ẹ̀ ló lé ìgbésẹ̀ gbàgbà lọ́dọ̀ ẹ̀ màá gbé salamu alaikum ẹjọ́ ẹ bá mú ìsàlámẹ́yẹ o màá wà ní yẹnu ọ̀nà màá náwó báyìí tí màá ní fojú síbẹ̀ á mú nǹkan yẹn fún mi àgbà ọlọ́ni bẹ́ẹ̀ bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ọmọ ẹ béèrè lẹ́yìn gàgà. dalikum atharu li qulubikum wa qulubihin. ó ní ẹni ó jẹ́ kí ọkàn yín àtọkàn wọn mọ̀ pé o sì kíkẹ́ láàrin kí á lè jọ wá lọ́wọ́ lẹ́tọ̀ọ́ kí wọ́n máa dàgbọ́ lọ́sọ́ ìwọ pẹ̀lú ẹ̀ kí á lè jọ ní mo fẹ́ gbà kálọ́wọ́ ẹ̀ ẹ̀kọ́ tó lọ́ máa fún wa nìyẹn. abala kanu ìjáàbù kan ilu nínú anyị awa musulmi laarin gaga gàgà láàrin ọkùnrin àtòmí tí ọba wa di pé obìnrin wa fẹ́ jáde láti ibì kan lọ síbì kan ọba lọ síbì kan ìlọba fi sọ yìí pé nígbà sọ ń pa àwọn ìyàwó yá nìsa ànábì. ọlọ́run gbẹ ìyàwó ànábì. làtúnnà ká àhàdì mìíràn nìsa. ẹ má bẹ̀rẹ̀ ayé wí ọ̀kan kan náà obìnrin yàtọ̀ dúpẹ́ ọkọ yín ẹni ẹ̀sà ni ìwà náà bá gbọ́dọ̀ wù wá ẹni ẹ̀sà ni. ìní tàkọ̀ ìtún. tọ́pẹ́ tẹ́ bá parí ọlọ́run fala takhda'na bil qawl ẹ má dín ohùn sáwọn ìjáàbù kan nù ìjáàbù má dín ohùn tó bá sọ̀rọ̀ pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin ìrẹ obìnrin tó ń lo ìjáàb ó ń láti sọ̀rọ̀ sákásáká kíkọ́ máa fún oyin mọ́hùn náà. ويطمع الذي في قلبه مرض. kọ́má ti bẹ́ẹ̀ tí àwọn bẹ́ẹ̀nu ọkàn rẹ̀ náà àwọn ọkùnrin bá àti ọwọ́ àwọn ìyàwó àbí náà àwọn báyìí kọ́ ọ́n náà máa máa gbé àti àlè bá wọn dágé. torí dẹ̀ ẹ̀rọ obìnrin mùsùlùmí ọ̀rọ̀ náà ń sọ ọ̀rọ̀ aṣọ nìkan nínú ẹ̀ náà ní ọ̀rọ̀ ohun ọ̀rọ̀ sísọ ọlọ́ni ẹ má dínwó níbi táwọn ọkùnrin wà kí ọ má ti pẹ́ ń tí àrùn bẹ́ nínú ọkàn rẹ̀ yọ ọ́ máa jẹ̀ran á máa jẹ̀ran ọwọrọ ah, obìnrin náà ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ rọ̀. wàhùnà kọ́wọ́lá màrúfà. sọ̀rọ̀ òjòrò dáadáa sókì sókì sókì níbi ọba sọ̀rọ̀ ti kún. ẹ fìdí o. ẹ̀fìdì máa lé ilé nílé yín ẹ̀fìdì máa lé. wala tabarrajna tabarrujal jahiliyyatil ula. tí wọ́n fẹ́ jáde ẹ má jáde ìjáde àwọn aláìmọ̀ká àkọ́kọ́ ìjáde ẹ̀ múra dáadáa ń múra jọ̀lọ̀ kọ́kọ́ èsì múra dáadáa kí ká fà yálẹ̀ ká bọ̀rọ̀ lẹ̀ ká borí lẹ̀. kàṣíyàtún àríyàt. ẹ wọ́n gbà fún àwọn múra ṣùgbọ́n òun ní wàá dọ̀dọ̀ níbẹ̀ là ń sọ yín pé ọlọ́run bá yọ̀ nígbà tó lọ́nà fìdí mọ́lé pé ọlọ́run bá yọ̀ dá fún yín tẹ́ ẹ bá ní bùkátà tí ẹ fẹ́ gbọ́ kẹ́ ẹ lọ́ọ́ gbọ́ inú inú àgbọ́yé ìjáàbù lọ́dọ̀ obìnrin mùsùlùmí pé gbogbo gbà náà kí ọmọ jáde pòpòpòpò ìjáde ńlá ti létò bóyá ó ṣiṣẹ́ àsìkò iṣẹ́ kò jáde lọ kò padà wọlé ó fẹ́ ra nǹkan lọ́jà kò lọ sọ́jà kò padà dé ó fẹ́ lọ sí hospital ó lọ bẹ ẹ̀ aládùúgbò ẹ̀ wò pẹ̀lú ọbẹ̀ àwọn ẹbí ẹ̀wò kí ẹ jáde gbogbogbò éèwù náà ní bẹ́ẹ̀ ọ̀yẹ́wù náà ní lọ́wọ́ yẹn. lórí ẹ̀kọ́ tó bẹ tó bá bá jáde lé ọkọ ẹ̀ ó tún gbọ́dọ̀ gba ìyọ̀ǹda ọkọ. obìnrin tí ń lò já wọ́n sọ ọlọ́run sọ̀rọ̀ òun ẹ má dẹ́wù bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ kọ́lọ̀ yẹn sákàsákà ẹ fìdí mọ́lé bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ jáde jáde jáde alẹ́mà kan gbogbo eléyìí ó náà gbogbo ẹ̀ lákòpọ̀ mọ́ ọ̀rọ̀ gàgá tó kọ́ láàrin ọkùnrin àti obìnrin lẹ́yìn yẹn tó wá ku aṣọ tí ẹ fẹ́ fi jáde síta ìyẹn wá rèé oṣù ọkọ ni wọ́n máa pè nù hadith nù alùpàdé kẹrin ngba ma gbe ni hijab ma gbe ni jeliba ma gbe ni aba ma gbe oríṣiríṣi ló wà fún mo gba ni ba ma gbe fiya ba gbe ni khimar oríṣiríṣi ló wà fún gbogbo ẹ̀ làwọn afọ wa ti ṣàlàyé a wà kọ́ wo pé omi tó fẹ́ jáde kí ló dórí ẹ̀kọ́ pọ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí ọ̀rọ̀ ẹ̀sìn wo yìí sọ̀rọ̀ dáhùn omi tó fẹ́ jáde kí ló dórí ẹ̀ ṣé ọ̀dọ́bìnrin ni àbádúgbò àwọn tó ń bẹ́ẹ̀ ní obìnrin tí wọn ò lè ṣèjọ́ oṣooṣù mọ́ látara ọjọ́ orí ọlọ́run ló kọ́ tó pè wọ́n tó bá jẹ́ bá jẹ́ ọ̀rọ̀ àwọn ọjà nù bá ti bọ̀ kọ̀wá ìlú ó ní kọ́ tó lọ́ pè wọ́n. méjèèjì débẹ̀ méjèèjì débẹ̀ a àti ń bọ̀. àwọn obìnrin tí ò lè lọ́kọ mọ́ wọ́n ti darúgbó ìmúra tí wọ́n yàtọ̀ sí ẹ̀yìn ọ̀dọ́ lóbìnrin ìrẹ̀ oúnjẹ tó tó ń bímọ tó tó ń wà ń bẹ̀ ọ yàtọ̀ ẹ̀kọ́ ìsìlámù ọ̀dà wa ẹjẹ arúgbó ti àwọn tí wọn jẹ àgbàlagbà àgbàlagbà àwọn ìyá wa seventy eighty ninety sókè tí wọn fẹ́ múra ẹjọ wọn. alqawaidu minan nisaa. suratu nur aya sixty ọlọ́run ní walqawaidu minan nisaa wọ́n ní kí n tó bẹ̀rẹ̀ pé qa'adna al-hayd wal-walad li kibrihinna àwọn tí wọ́n ti jókòó tí ẹ̀jẹ̀ oṣooṣù ọ̀wá mọ́ ọmọ bíbí oṣù wọn mọ́ látara dídàgbà lọ́jọ́ orí wọn ó kọ tí islam pé irú àwọn bẹ́ẹ̀ ni pé alaqawa'idu minan nisa. ọlọ́run mi tó bá wà báyìí aláàtì láyà ojú náníkà ha. tí wọ́n ṣàgbé ilé pé àwọn òtún fẹ́ òtún lọ́kọ má ọkọ olóṣù fẹ́ ní lẹ́yìn àádọ́rin ọdún lẹ́yìn ọgọ́rin ọdún lọ́kọ olóṣù lọ. fàlàyésà àlàyìn nàdúnà àhùn àyìn ìyàgbọ́n nàfẹ̀yà bàbùn. ọwọ́ ni kì í ṣe ẹ̀sẹ̀ fún àwọn obìnrin báyìí tá a bá fẹ́ jáde tí wọn ò lu aṣọ wọn tá a kí wọ́n máa lò kì í ṣe ẹ̀sẹ̀ fún wọn wọ́n ní mina jẹ̀lìbá wàrìdá wàlìkìnà fọ́ọ̀rọ̀ ìkìmá. wọ́n ní yàtọ̀ sí aṣọ gbàgẹ̀rẹ̀ tá a máa ń wé mara tá a gbélé rí ìbòrí tó wà lókè ẹ̀ báwọn ọba mú yẹn dání ọlọ́kì sẹ́sẹ̀ fún wọn. bẹ́ẹ̀ náà. wàyẹ̀rọ̀ mọ́tàbárò ìjà tún bí tá a bá ń jáde lọ yẹn náà wọn àgbọ̀dún sọ̀sọ́ ìjáde jájáde náà láì sí ọ̀sọ́ nínú ọ̀sọ́ tí wọ́n lè ṣe onáda ọ̀sọ́ kéékèèké kàlẹ́kọ̀láàdà wàsíwá wàlẹ̀kàlẹ́kàlẹ́ bí nǹkan tí a fi kọ́ nǹkan ọ̀rùn ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ẹsẹ̀ nígbà tí wọ́n ti sí yẹn náà bẹ̀ tí wọ́n bá fa sọ́ọ́lẹ̀ tí wọ́n lo aṣọ yẹn ọlọ́run wà lẹ́sẹ̀ náà. wàá yẹ táwọn fífúnà kọ́ irun náà ṣùgbọ́n tí a bá padà lè lo aṣọ yìí dáná àdúgbà ọkọ̀ dágbó ni mi ò mi ò èmi máa gbá máa rìn lọ máa rò máa bu máa lọ sọ́dọ̀ máa lọ tí wọ́n bá wá lè da aṣọ náà búra sí i tí wọ́n lè gbé aṣọ tí wọ́n tó gbé àgbàlagbé ni wọ́n máa wọ̀ mọ́ tí a náà bá lè gbé a e, ọlọ́ni khairun lahunna lọ́mọdájú. wallahu sami'un alim. báwo ni wọ́n bá tó ń bá yín sọ̀rọ̀ yìí ọba tó gbọ́ ni ọba tó sinimá ni òun máa. ìtẹ́ ń wí òun gbọ́ òun sì máa lọ́kàn yìí ẹ̀rí àwọn àgbàlagbà obìnrin ìgbẹ́rọ̀ tó wọ́n sínú àwọn ni ká tó lo ìjà kágbé aṣọ lérí aṣọ ní sọ̀rọ̀ yìí fún sáwọn àgbọ̀lọ́ ni wọ́n yóò bẹ́ẹ̀ ní kó bọ́ra rẹ̀ o láàbẹ̀rẹ̀ pé ìjà ààbò wíwá lókè aṣọ ni nígbà múra tálá ẹ̀kọ́ pàtàkì nìyẹn. kọ́nà àwọn bàbá ní kí ló dé ta ní kí arúgbó obìnrin náà tó máa lò ó nítorí pé lèkúlè sàkítọ̀ tó ń lèkúlè sàkítọ̀ ti ń la ẹ̀kọ́ gbogbo tó bá ti bọ́ ní ọ̀nà tí ó rí gbogbo tó bá ti bọ́ ní ọ̀nà tí ó rí torí pé ńgbà bá gbé àgbàlagbà obìnrin tó padà ọ̀pàdé àgbàlagbà ọkùnrin náà ó kìlọ̀ lórí madam seventy five ni èmi náà seventy seven ni tá a bẹ̀rẹ̀ abẹ́ na gẹ́gẹ́ lásán pé kódà kájà ìdájọ́ ọmọ wura lójú ìyẹn náà ti tó káàdì máa kíyèsí ara wọn ní nìkó lé sàkébọ̀ làákè gbogbo ní tọ́ba ti bọ́ọ̀lẹ̀ o ẹ̀ tí ó mú ó lè má wù ẹlòmíì wù òfin tọ́lọ́ba sí wọn ẹ̀yin àgbà obìnrin bọ́ bá wù yín ẹ̀ lè wọ jẹ̀lẹ̀bá lérí ìmúra yín nígbà tẹ́tí ẹ ti wọ́sọ́ tẹ́kẹ́ wọ ẹ̀wú ẹ̀ ti gbogbo ẹ̀ ṣùgbọ́n bí ẹ bá wá gbé jẹ nígbà àbúlé ọlọ́run ló fi dáa jù fún yín àwọn àgbàlagbà obìnrin káwá bọ́ sódà wọn lọ. àwọn táwọn adékòó yẹn ló ń bèrè náà àdékòó àgbàlagbà yẹn àwọn aláwa ní òfin ìjà tí ọlọ́run bá sọ fún wa tí a ké fún wa ní ìjẹta nínú súrátù. ayọ̀hán nàbẹ́yìn. súrátù làzà mo gbọ́ ká gbọ́ ẹ̀ dáadáa ayà fifty eight ọlọ́run pèrè àná Muhammad. قل لأزواجك sọ fún àwọn ìyàwó ẹ̀. wa banatik. sọ fún àwọn ọmọ ẹbìnrin tí wọ́n ti di húndíà tó ń bẹ̀ yẹn. gẹ́gẹ́ bí aṣíwájú ẹ̀sìn tó bẹ́ẹ̀ pé kò sẹ́sìn ọ̀dọ́ àyọ̀ ti kọ́ bẹ̀rẹ̀. ìyá àdọ́bẹ̀ sọ fún ayé pé káwọn èèyàn ló jà ọbẹ̀ káwọn obìnrin àwọn ẹlòmíín ló jà ọbẹ̀ káwọn ọmọ ọbẹ̀ káwọn ọmọbìnrin ẹlòmíín ló jà àwọn obìnrin orí obìnrin ló ti kọ́ bẹ̀rẹ̀ tɔmɛlaawo wọn lɛ tí o da fɔ fún tɔmɛlaawo ni ada'iyatu kodiwa ada'iyatu kodiwa olùgbègbè ọgbọ́n jáde kọsí ìyẹn ni àwọn afáàní yẹn àwọn afáàní islam tá a bá gbé ìjáàbù lárugẹ alóbi lárugẹ nígbà wọn bá tí mo níyàwó ṣé méjì mo ní ni ṣé ọba ni ṣé mẹ́ta ni ṣé mẹ́rin ni kẹbí àìsàn ń gba ọkùnrin mùsùlùmí tá a lè fi níyàwó. tíyàwó mi ń lo ìdáàbò tí ọmọ mi lo ìjà àbẹ́bìnrin ìgbà náà ni bá pèpè sí ìjà àwọn èèyàn abẹ́ sí mi torí pé mo ti èmi náà ti fi àpèjúwe lọ́lẹ̀ ẹ̀kọ́ kan mi. ẹ̀kọ́ mi wá wá ń bẹ nínú wa bọ́dọ̀ ọba fi ìyàwó sí wa àbáyé wa ọlọ́run abẹ́yẹ̀wò ó ti dáwọn anábẹ́ ọlọ́ba wò dánú wò dánú àwọn kò ló èmi ò pé ká má sòrò ló bára yé á sòrò ló bí wọ́n bá bí ẹ́ lè pé à èmi náà fún ìlú ìyàwó mi o mo sì gbìyànjú àwọn ọmọ mi o ṣùgbọ́n ọlọ́run ò tí ì rọ̀ kò tí ì rọ̀ wọ́n fún ni o á láti gbòdó yẹn nílẹ̀ kí ká máa tara kó dúdú yẹn Islam ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run wa ń sọ fún àdìmọ̀ àmọ́. ó lè aṣọ sọfún gbogbo ọ̀yàwó ẹ̀ pátá. alùpùpù ọmọbìnrin ti di múndíá wà ní sára elmọ́kùnmíní. àdúgbò gbogbo ìyàwó àwọn mìíní ibi tí wàá kó sínú. ibi pé ṣé àwọn ìyàwó ànábì nìkan ló nìjà tẹ́ bàbá tẹ́ bàbá lọ pé ha ọ̀nà òpé gbogbo ìyàwó ànábì nìkan o nisaali mumini tọba yọrọ kó nu agbóhùn lóko wa nisaali mumini gbogbo yàwó mumini kọlọ́n kó sọ wa ni mumini gbogbo yàwó olùkọ́ ìyàwó àwọn mùmìnì ló ní ìjà ọlọ́ni kí ànábì sọ fún wa. yudnina alayhinna min jalabibihin. kí ẹ jẹ́ kí jalabi àwọn ìjà àbújá ẹgbẹ́ ìjẹ̀lbá ẹ jẹ́ kó balẹ̀ adinayudini ẹ jẹ́ kó balẹ̀ kó wálẹ̀ gẹ̀rẹ̀jẹ̀ àtọ̀tí wálẹ̀ gẹ̀rẹ̀jẹ̀ ni bó ṣe rí nu ẹ jẹ́ wálẹ̀ gẹ̀rẹ̀jẹ̀ náà. وذلك أدنى أن يعرفن فلا يؤذين كندي tàbí kó wá lẹ gẹrẹjẹ dáálí kádínà yóò rà fúnà yìí láàbí dá ìmọ̀ yàtọ̀ nínú ìlú tí wọn àfi ní mú òfin ní pé símbì ní tító ònípo tító símbì káwọn ṣé kọ́ńfọ́ọ̀tì ní rárá omi ṣe kọ́ńfọ́ọ̀tì ò bàṣẹ́rá ni mí o. Ah! bó ti rí iná ara àkọ́kọ́ àǹfààní ìjà obìnrin ni pé obìnrin mùsùlùmí. tàlíkà dènà ayọ̀rọ̀kù. kábí dá wọn mọ̀ láwùjọ pé àwọn eléyìí obìnrin tó yàtọ̀ ni tí wọn fi ní dàrú mẹ́rọ mi. ìjà ní jẹ́ ká mọ̀ pé obìnrin mùsùlùmí ló ń lọ yìí tí ò ní dàpọ̀ mẹ́rọ mi. àwọn jáàbùnú wọn ti mọ̀ wọn wọn lọ́wọ́ jáàbùnú ní ọ̀dọ̀ alẹ́kọ̀ọ́ ó jáàbùnú gájà má pè wọn àwọn asàlámù alẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àlékù wọn náà wọn sàlámà àlékù náà lọ́yìn wọn sàlámà àlékù náà lọ́yìn pẹ̀lú ìjà ìdí kan kẹ́ẹ̀fì ń yàtọ̀ nígbà abátilé mọ́jìmú yàtọ̀ láàrin obìnrin mùsùlùmí àti obìnrin tí kìí ṣe mùsùlùmí lórí ìmúra ìmúra yìí ṣe múra gidi. fàlàyò zayin. ẹlẹ́ẹ̀kejì ni pé kò ní jẹ́ kí wọ́n máa fi sùtá aburú àbùkù kan yín tó gbé aṣọ ìyìn ni kì í ṣe aṣọ àbùkù awata tá a wà lẹ́kọ̀ọ́ àwa rí ìtumọ̀ ayé ẹ̀ sẹ́yìn ti ti rẹ̀ yóò ní mòlù ẹ̀ àbí ẹ̀yìn ní mòlù ẹ̀ àwa wọ̀ mòlù oúnjẹ àbúná wọ̀ mòlù ẹ̀ máa wò nígbà bá fẹ́ wọlé àwọn tí ò múra dáadáa àwọn gbé báyìí ti gbélé ní ìtàn wọ́n àwọn nù tó bá pé oníjàmbù ní bọ̀ wọ́n ní ìyá fara jà o ẹ̀jẹ̀ wọn wọlé o onú tó gáàdì àwọn yàn ẹ̀rọ àwọlé ẹ̀rọ àwọlé owó gbàlájà ló bọ̀ ni owó gbàlájà ló bọ̀ ni ìwà abalẹ̀ kò ní adìnnà baláyé bẹ́ẹ̀ yìí nà torí ẹ̀ wọn ò ní wọn ò ní kọlu tí ọ̀dà sí wọn. ṣé ẹlẹ́nu ìjà àbáyé mùsùlùmí kó wa máa lọ àwọn ọmọ ewele orí gbogbo ọmọ èèyàn dẹ lóhùn kò ní dẹ lóhùn àwọn gbọ́ àwọn ìgbẹ́kẹ̀ máa ṣe ṣe fún àwọn yẹn àwọn tí yẹn ni fàlàyò kẹ́ ẹ má bàa ẹ ọlọ́ni ìdí ẹ̀ nù. rahima. ọba tí bá wá sọ̀rọ̀ yìí o ọba tí ni ọba tí kẹ́lẹ́ ni májèmú àkọ́kọ́ májèmú já òun náà ni ìsì àbújẹmí ìbàdàn kíjà májẹ̀mú àkọ́kọ́ nù kò gbogbo ara kò gbogbo ara òní májẹ̀mú àkọ́kọ́ májẹ̀mú ìjà gbogbo àwọn afárá tí wọ́n sọ̀rọ̀ májẹ̀mú ìjà kò ní pé kò ní yọbi kankan lẹ́nu ara yàtọ̀ síbi tí mara wọn lọ́wọ́ àlèwájú wọn ni kàfé ojú àti ọwọ́ méjèèjì ìyẹn ni a ń fa mara wọn lọ́wọ́ tó pé ìyẹn nìkan ni ó kù ìyẹjẹun ìyẹjẹun bàmàrà wọn gbogbo kò sí o tó gbọ́dọ̀ yọ ọlẹ lára obìnrin mùsùlùmí má májèmọ àkọ́kọ́ ní májèmọ ìjáàbù nìyẹn kó gbogbo ara ẹrin ló ti pé irú bí mo ṣe rí nísìn kábóbìnrin mùsùlùmí tó pé gbogbo ara báyìí ni ó bò tó pé kankan ní yọ ọlẹ ní kíní ẹrin ní a fi pé mo ṣe rí àwa kò ojú àsìkò ọwọ́ ìyẹn nìkan yóò sì kalẹ̀ kíkalẹ̀ náà wá rẹ̀ wọ́n tún pé kí nínú pé ní zéèlì mọ́tà irú irú obìnrin níjọ́ kan inú súnà tìrìmìsì anásàsàlá ó ní mọ̀jáfà tọ́gbà òkúyàlá làmúyàdùrù lọ ilé yọmọ tàkìyà ó ní gbogbo ẹnikẹ́ni tó bá wá sọ́nlẹ̀ ní ti sí àárín ni ní ti gbé ìgbéraga ọlọ́ọ̀ba àlékẹ́ ọlọ́ọ̀ni síjú àdúgbò lọ́jọ́ gbéra kí á mọ̀. ọ̀rọ̀ yìí bá àwọn mùsùlùmí lẹ́rù torí pé wọ́n pè kí nìyẹn zẹ́ẹ̀lì mọ́ra ìrú obìnrin tí máa ń wọlé tẹ́lẹ̀ wọn lásọ̀. bàbá ọlọ́dún mùsàlámà yẹ̀wò àdàbẹ̀kùn sáwọn sọ pé fàkẹ́yẹ̀bà yẹ́sùn nìsá ìzòyòlìhìnnà ilé òṣìṣẹ́ ọlọ́run báwo ni àwọn obìnrin fẹ́ẹ́ sí pẹ̀lú ìrú wọn tí máa ń wọlé kọ́ọ̀lá rasulù sọ̀lá yorùkínà ṣibùrán yorùkínà ṣibùrán kí á jẹ́ kọ́ balẹ̀ ní ìkàkà ṣibùrán. kọ̀kọ́rọ̀ ló wé ìdàgbà nǹkan ìpàkìdà òun náà tí a bá wà ní lọ pẹ̀lú pé ìkàkà ló balẹ̀ yóò máa yọ́lẹ̀ gidi ọmọ ayọ́lẹ̀ bayurukina wo zira kí wọ́n jẹ́ ọyọ́ ọlẹ̀ zina ali kí wọ́n jọ kọjá ìbẹ̀rù súnà Tirmidhi ó sì gba àdìsí asanu sahih torí díẹ̀ ìbẹ̀rù sọ yìí súnà ní Tirmidhi bàbá wa Albani ṣe torí díẹ̀ sọ yìí pé láàbìrì dabadílẹ̀ lọ́bàwá tí a sọ wọ́n tó máa wọlé tẹ̀lé wọn ṣùgbọ́n pa pé àdìgá wa ń bí àwọn ọmọ olè àwọn mọ́tò lábẹ́wọ́kẹ́ kó sì kalẹ̀ ẹ má jẹ ọwọ́ a fi fi sọ́ọ̀sì sọ́ọ̀kì kó fi bọ̀ sọ́ọ̀sì yẹn ń tàbí bá ti lọ́ọ́ ẹ pé ó ti balẹ̀ tẹ̀lé lẹ́yìn ní odidi apáta tó ń wọ́ bi inú àdìsí kan wọ́n á bí ànábì lè pé ìrù yìí máa ń wọ́ tá a bá ń lo àwọn obìnrin a kó ìgbẹ́ a kó mẹ́rin tó bá tó di mímọ́ bọ́ba tó bá kan ìdọ̀tí tó bá ti kan ìdọ̀tí mímọ́ báyìí ìfàtọ́tà fi fún aláyé rẹ̀ nìyẹn sọ́dọ̀ láàrin ọ̀sán àtẹ̀wá sọ pé obìnrin ìgbàlódé yìí máa wá wọ ìdí bẹ́ẹ̀ ti ga tó ẹjọ́ kalẹ̀ májẹ̀mú kanu májẹ̀mú ìjà kọ́ wá ah, fi sọ̀sọ̀ wọn já kùtẹ́ náà. aa fìrí lẹ̀ wípé kátólì sọ yìí pé ìmúra yìí tóbìnrin mú ó ṣe déédéé kí lọ́lọ́wọ́n bá fẹ́ ó ṣe déédéé kí lànàbí mùsùlùmí fẹ́ ó ṣe déédéé kí ìsìlámù fẹ́ ó láwọn májẹ̀mú tí àwọn àbá ìsìlámù tí wọ́n mú jáde nínú àwọn ayé àdúgbò ní kẹrin àtàwọn àdìsí ẹnu sọsọlá májèmọ àkọ́kọ́ òun náà ni òun náà ni pé isti'ab jami'i al-badan kí a sọ yẹn kárí gbogbo ara bimaana an yakuna al-hijab satiran li jami'i al-awra kó sọ yẹ pé gbogbo ìwò obìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun náà ni ìjáàbù yìí bò àìjá àìsọ́bà pé ìjáàbù yìí àtúntà àgbélérí ìgbà àbámúra kan ni. látara ilé wọ́n ní gbogbo àfáẹ́sì lọ́panupọ̀ lórí ilé tí ò sí apá ẹnu lọ́dọ̀ àwọn àfáẹ́sì láti ṣáájú ní ìbámu àyàfọ́n kàwá tọ́lọ̀ sọ wípé yá ayọ̀ nàbí. yá ayọ̀ nàbí lọ́run ló gbére àná òṣìṣẹ́lá. olè azuwájẹ. sọba àwọn ìyàwó ẹ. wà bàdáàdì. sọba àwọn ẹ̀jẹ̀ ti di ọ̀hún bíá. wà ní sá ìlmọ̀kùnmí. agbègbè ìyàwó àwọn olùgbọ́n náà bá gbọ́. yòlẹ́ni náà lẹ́yìn ìyàmí jàlá bíbí. kí wọ́n da aṣọ wọn gbàgẹ̀rẹ̀ bóra gánjọ́ kanlẹ̀ dáadáa. Dàdíkà àdínà ayọ̀wọ̀kù. Ìyẹn ni ó yẹ kí a lè dá ọmọ láàrin ìlú yàtọ̀ sí yẹn ló dé kí wọ́n máa fi aburú kàn wọ́n ẹnu ẹ̀gàn tàbí ìfi ìlọ́kulọ lọ́ni. ọba tó bá yín sọ̀rọ̀ yóò ọba tó jẹ́ ọba tí borí jìnnì ti ń kẹ́ni ni nígbà tó bẹ̀rẹ̀ yín bá sì ń tí ò tí ì máa lo ìjà ó wà nípò ẹni tí ó sẹ́lọ̀n ba rẹ̀ sì sẹ́lọ̀n ba rẹ̀ lọ́wọ́ obìnrin mùsùlùmí tó o bá tí ì máa lo ìjà ò sì ń sẹ́ ọlọ́run ba rẹ̀ lọ́wọ́ nígbà tí bẹ̀rẹ̀ sí lo ìjà ìjáàbù yẹn lọ́ fi ṣe àforíjì ìdórí ṣe síwájú yóò tún kẹ́ ẹ̀ tó gbogbo àwọn obìnrin tọ́lọ́ ti ní kí wọ́n máa lò ìjáàbù báyìí àdánwò jọ kàn wọ́n tó fi ní lò ìjáàbù lò ìjáàbù ọlọ́mọdé kọ́ bá wọn. àwọn tó ti wá máa lò ìgbàgbọ́ rírọ̀ ọkàn tí mú ní lò ọlọ́mọdé ìdógún fún wọn. yẹn jẹ́ májèmọ́ àkọ́kọ́ àìsàlàyé lánàá pé kálukú fi àlàyé àná yẹn ká fi sùsùn wọn bọ́ọ̀ ló ṣe bora sí ṣé bó ṣe kó lórí májèmọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé allah yakuna zinatan fi nafsihi hijabu yìí yẹn pé allah yakuna hijab zinatan fi nafsihi ó ní pé hijabu yìí ò gbọ́ jẹ́ pé òun gangan wà lọ́sọ̀ọ́ ọgbọ́n jẹ́ ọ̀sán kò gbọ́dọ̀ jẹ́ wọ́n ní kenneth mele òun náà ni gad aliwan mujazaba awujazaba kọ́ wa ní àwọn oríṣiríṣi àwọn àwọ̀ tó fanimára láàkó máa o kí ni máa dáa o tó dábò náà wà attract ó wà attractive abúlé ìlú òyìnbó tó ó wà attractive. ìjà àbò gbọdọ̀ rí bẹ́ẹ̀ wọ́n ní kí ló ṣe ibi wọ́n ti mélé ìlẹ́tara ẹ̀ sọ pé wọ́n lè yù dín náà zina tàwọn. wọ́n lórí ìdílé wọn láyé àyè gbólóyè ha hàdà hàmù yashmulu kulla àníwáni zina mabidalika asiyabu zọhira ìdàkánati muzinatan tulifitu danzor rijal bizat. wọ́n tẹ̀lé ayé pé. wọ́n gbé lórí ikú gbogbo tí ń jẹ́ ìran ọ̀sọ́ sínú tí aṣọ náà ń bẹ́ẹ̀ aṣọ tá a wò síta iná ń nígbà ọba ti pé ọba ti jẹ́ ọ̀sọ́ tó o pé ń fa àwọn ọkùnrin ń jẹ́ káwọn ọkùnrin tóbi tí wọn obìnrin لا يمكن أن يأمر الله وتعالى بهذا بداية الزينة وتستر هذه الزينة بزينة أخرى wọ́n torí díẹ̀ kò bára àkáyè mú bá pé kí fi ọ̀ṣọ́ ha kó wá tó fi ọ̀ṣọ́ kò fẹ́ kó ṣe pé ìjáàbù tí obìnrin ó fi rán ìjáàbù yóò jẹ́ ọ̀ṣọ́ wọ́n ní wọ̀yẹ́sùmùlò wọ̀yẹ́sùmùlò ààbà kúlù máa ká alàlì ìjáàbù mẹ́nukú ṣe wọ̀zùkúrúbàtìn àwọn máa tàdáwù báàlù nìṣá àlàgìtọ́ ras mẹ́nà àjáàrí mùláwìnà ìdẹ̀sìyìnìyí fàkúlẹ̀ ààbà mẹ́nà zínà àlìmọ̀hí á ní bìdá ìhà. وإظهارها للرجال لأنه من التبرج المنهي عنه إذ قال سبحانه وتعالى وقرنا في بيوتكن وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وإن جاء ولو سنو àwọn nǹkan lónìí ẹ̀rọ obìnrin ọwọ́ àwọn tẹ́lẹ̀ tó ń gbàdúrà pé jáàbù lé ìjáàbù rè ń wá sọ̀sọ̀ sí lára ẹ̀rí nínú kò wọ́n dé wọ́n ṣe oríṣiríṣi ọ̀sẹ̀ lára láwọn oríṣiríṣi omi ọba yìí wọ́n yí omi ìbọn ọba yìí omi yìí pẹ̀ ó ti yí pọ̀ ọrùn ó ti yí pọ̀ ìgbà etí ẹ̀ ó ti kú ní ìjà. wọ́n dàbí dábì ń bẹ tó pé fi borí àwọn òkú.